alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amara bi zawaji salihin wa salihat ọba tí ó pa wá láṣẹ ipé gbogbo àwọn tàbá fẹ́ yan ìyàwó àbáfẹ́ yan ọkọ fẹ́ kágbìyànjú abẹ́lọ́run bá ṣèwádìí kọjẹ́ ní rè nítorí kálíbà rí dáadáa ń bẹ̀ kí ìgbéyàwó náà kó lè bá láṣeyọrí kálíbà láti bọ̀tọ̀ dáadáa ọba tó wá pa wá láṣẹ pé ká ṣẹ̀ṣà ipò ẹni rẹ̀ ní ká lọ́kùnrin lóbìnrin àdúpẹ́ fọlọ́wọ́n bá náà wasalaatu wasalaamu ala khairil bariyat àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run aláfẹ́ ọlọ́run kó bá ẹni tó lóore jù ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run nabiyina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in òun náà lànàbíwá muhammad kó bá àwọn ará alẹ́ rẹ̀ àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé kó tó di pé a ṣe nìka a ṣe ìdàpọ̀ mímọ́ a ṣe ákìdùn nìka láàrin ọkọ àti ìyàwó àbí láàrin arákùnrin àti arábìnrin nínú àwọn ìgbésẹ̀ tí ó yẹ ká gbé òun náà ni marhalatul ikhtiyar kí ẹnì kọ̀ọ̀kan wa tá fẹ́ fẹ́yàwó àbá fẹ́ lọ́kọ àbá tún fẹ́ fẹ́ mi ilé ìtọ́wà ńlẹ̀ ká ká ṣẹ̀ṣà ká ronú ká bẹ̀lọ́hùn ká ṣèwádìí lọ́dọ̀ àwọn èèyàn nípa ẹni tá fẹ́ gbé sílé ẹni tá fẹ́ fẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba yìí ọba aláàánú ni ó sọ fún wa nínú alukur'an karim ń pè wá sákèsí pé ẹni rí òun ló lè fẹ́ ẹni rí ni wọ́n fi rí rere ni wọ́n fi gbádùn ìgbéyàwó ni wọ́n fi bímọ dáadáa ni wọ́n fi látìbọ̀tán ẹni burúkú bọ́bá fẹ́ ní eré wàhálà ńlá ni ọlọ́wọ́ bá ń sọ nínú alukur'an karim ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní al-khabithatu lil-khabithin ọlọ́wọ́ ní àwọn èèyàn rádaràdá àwọn èèyàn jákujáku lọ́bìnrin àwọn obìnrin tí ó gbádùn ọlọ́wọ́ bá ní àwọn arú náà ló kí wọ́n fẹ́ wal-khabithuna lil-khabithat ọlọ́wọ́ bá láwọn ọkùnrin wọ́n ra wọ́n ra tí wọ́n gbádùn tí wọ́n lẹ́sìn tí wọ́n lọ́mọlúwàbí irú wọn náà lóbìnrin lọ́yẹ̀ kí wọ́n fẹ́ ọlọ́wọ́n bá wọ́n ní wat-tayyibatu lit-tayyibin ọlọ́wọ́n bá ní àwọn ẹni rí àwọn èèyàn dáadáa èyí tí wọ́n bá fẹ́ lọ́kọ ọkọ dáadáa bí irú wọn nìkan fẹ́ o kí wọ́n wá rú wọn irú wọn nìkan wá lọ kan ṣe wàhálà kan ṣe sùúrù tí wọ́n fi rírun wọn wat-tayyibuna lit-tayyibat ọlọ́wọ́n bá ní àwọn ẹni rí lọ́kùnrin táwọn náà bá ṣẹ̀ṣàyàwó kí wọ́n gbìyànjú kí wọ́n wádìí àwọn ẹni eré tí ń bẹ láwùjọ àwọn ẹni eré lóbìnrin náà ni kí wọ́n fẹ́ o ọlọ́run ọba sọ léyìn nínú sọ́tún náà rò kọ́ra twenty four aya twenty six ìbẹ̀lẹ̀ lọ́wọ́ tí ń gbà wáyànjú pé bẹ́ẹ̀ ni ibú bá fẹ́ ni eré àbẹ́ni eré fẹ́ ni ibú kò ní rọgbọ fún wọn ẹ máa yá mi iṣẹ́ ń bẹ́lẹ̀ àwọn àwọn sàbámà tọ́ba yìí fẹ́fẹ́ kú fẹ́ ọ sàbámà ọlọ́wọ́ bá ti gbọ́ mọ̀ràn yóò dàkọ̀ tẹ̀lé ìmọ̀ràn ọlọ́run ọlọ́wọ́ bá tún gbọ́ mọ̀ràn nínú àyà mi ọlọ́wọ́ bá ní azrani ọlọ́wọ́ bá ní ọkùnrin tí ń ṣàgbèrè oníṣìnà tó sì pinnu pọ́hùn ní túbá ọlọ́wọ́ bá ní láyà ń kẹ́hùn illa zaniya tí ó bá fẹ́yàwó tí ó mari ọlọ́wọ́ bá ní aṣẹ́wó orú rẹ̀ náà ní kọfẹ́ kọ́mọ̀fẹ́ ní rẹ̀ o kọ́mọ̀ bàbá tiẹ̀ jẹ́ kọ́mọ̀fẹ́ lẹ́sìn àwọn mọ́ṣíríkà àbí kò sì fẹ́lẹ́ bọ wọ́n zá níyàtù ọlọ́run bá ní obìnrin alágbèrè tóun náà lọ́wọ́n òtúbá ó sì wá pinnu ipé àgbèrè lòun ọmọ ṣe ọlọ́run bá ní láàyè ń kẹ́hùhà ilà zani ẹnìkan ò ní fẹ́rù wọn oníṣìnàbí ẹgbẹ́ rẹ̀ náà ló lè fẹ́ lóbìnrin lòun fẹ́ àbí olùgbàgbọ́ òdodo lóbìnrin tó gbádùn tó wá ní aṣẹ́wó lọ́kùnrin lòun fẹ́ nítorí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá ní ewu ọ̀ní fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n fẹ́fẹ́ kúfẹ́ sọ́tù náà Quran 24 ayé ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run ti ń gbà wá mara yìí pé ewu ọ̀ní fáwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ká fi oníṣìnà ṣèyàwó àbí ká fi oníṣìnà sọ́kọ nítorí kí márẹ́jì kọ́mọ́bà fèrè sápá wọ̀mí sífàtì sálẹ̀ nínú àwọn ìròyìn ẹni rẹ lọ́kùnrin àwọn qualities téèyàn máa wá lára ọkùnrin kéèyàn tó fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ́kọ ẹ̀yin tẹ́ ti lọ́kọ rí àbẹ̀yin tẹ́ ti lọ́kọ rí tẹ́ fẹ́ lọ́kọ míì tẹ́ ẹ̀ bá fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yín ni ayẹkùnà dàdí ọkọ yẹn arákùnrin yẹn ọjẹ́ lẹ́sìn tí ń sin lọ́n tó bẹ̀rù ọlọ́n tó ẹni bá ń sin lọ́n tó jẹ́ lẹ́sìn òun náà ni ó bẹ̀rù ọlọ́n lérí rẹ̀ tó bá ti ní bẹ̀rù torí ó ti nu ọlọ́n ẹni tó dúró déédéé ń wákàtí márààrún tó nu ọlọ́n tí olóòṣà tí gbọ́ ọlọ́run alákọ̀ọ́kọ́ ìta anabi sallallahu alaihi wasallam anabi ní idha atakum man tardawna dinahu wa khuluquhu fasawwijuhu anabi ní ẹ̀yin bàbá ẹ̀yin bàbá yàwó ẹ̀yin ìyá yàwó ẹ̀yin fámílì yàwó anabi ní gbogbo arákùnrin tó bá lóun fẹ́ fẹ́ ọmọ yín tẹ́ bá ti rí pé ẹ̀sìn rẹ̀ lálàáfíà ó sì níwà anabi ní ẹ̀fọ́ ọmọ fún o fasawwijuhu ẹ̀fún lọ́mọ tó bá ti lẹ́sìn tó sì níwà rẹ̀ illa taf'alu anabi ní tẹ́ bá wá kọ̀ tẹ́ ní ẹ̀yin òwò ẹ̀sìn ẹ̀ wò wà ọ̀tọ̀ ní tẹ́ ń wò tẹ́kùn fìtínátùn fẹ̀lẹ̀ aldi wọ́n fasádùn kìbìrì fìtínà ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ó máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tí ó bá ti ṣẹ̀sìn láàrin àwọn méjèèjì ẹ sábàámọ̀ pé kí ló ní tẹ́ fọmọ yín fún lágbájá tó bá ti jẹ́ ẹni tí ó lẹ́sìn gbogbo tó bá wù kó ní tí ó bá lẹ́sìn ànábì rẹ̀ sábàámọ̀ ànábì ní wàhálà ó ṣẹlẹ̀ fìtínà ó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n dà á pọ̀ nínú hadithi kan ẹlẹ́ẹ̀kejì ayẹkúnna mustapha anileba a òun náà ní kí arákùnrin tọ̀fẹ́fẹ́ tó jẹ́ ọkùnrin ó gbọ́dọ̀ ní agbára alẹ́kúnrẹ́dọ̀tì alimaliya ó gbọ́dọ̀ ní agbára arísìkì jíjẹ múmu ó gbọ́dọ̀ níṣẹ́ ó gbọ́dọ̀ níṣẹ́ èèyàn lóun fẹ́ fẹ́ olóhùn níṣẹ́ òun lówó olóti yá pé ẹ máa fẹ́ ra yín ipe gbogbo òun náà lẹni téèyàn fẹ́ tó jẹ́ pé o lè bọ́ yàn o lè tọ́jú yàn o lè gbalé fún yàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó ní agbára ìbálòpọ̀ arákùnrin yẹn kó jẹ́ èèyàn tó ní agbára ìbálòpọ̀ fún obìnrin lànàbì sallallahu alaihi wasallam lànàbì sọ fún Fatima ọmọ Qais nígbà tí Muawiya tí ó sọ fún pé òun fẹ́fẹ́ Usama náà olóhun fẹ́fẹ́ ànàbì ni amma Muawiya anábì ní orí muawiya fọ́sọ̀ àlùkùn láàmà lẹ́lẹ́ kò sówó lọ́wọ́ muawiya kò sówó lọ́wọ́ ẹ̀ ò lè fẹ́ nítorí pé kò sí agbára lọ́wọ́ ẹ̀ tó fi tọ́jú rẹ̀ walakin nkahi usama usama ní kò fẹ́ usama lè tọ́jú rẹ̀ agbára arísìkì jíjẹ múmu lérí rẹ̀ ipa usama ká ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa nítorí nábì ẹ̀ bá ní àwò tá àbáwò wàhálà ńlá ni o ẹlẹ́ẹ̀kẹ́rin أن يكون mahbuban jamila لدى المرأة. arákùnrin tó fẹ́fẹ́ ọgbọ̀rọ̀ wọ́ ọgbọ̀rọ̀ wọ́ fisikali ọgbọ̀rọ̀ wọ́ ipe lágbájá bí mo ṣe rí yìí ó wù mí ìtẹ́ máa wá wo obìnrin lára ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni inú rẹ̀ gbọ́dọ̀ dùn sí ọgbọ̀dọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé bọ́bá rí inú rẹ̀ máa dùn kì í ṣe pé ọkàn ọ̀rọ̀ dúfẹ́ bọ́bá ọ̀rọ̀ dúfẹ́ tán bọ́bá wà dípẹ́ ìfẹ́ láyé tán bọ́bá wà rí inú rẹ̀ máa bàjẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún an yakuna rafiqan layyinal janib kó jẹ́ oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọmọjọ mata kó jẹ́ èèyàn tó ti súnmọ́ tó lọ́mọlúwàbí la tó níwàárí ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run bá ní ẹ bá àwọn obìnrin lò dáadáa ẹ bá wọn lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn sọ́tún nìsa Quran 4 ayah 19 lọ́lọ́run ti ń sọ fún wa wípé ẹni tó lè bóbìnrin lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfẹ́ sórí èèyàn tí ó ti gbajúmọ̀ pé oníjàkirijagan ni wàhálà ńlá ní ọ̀dà kò gbọ́dọ̀ jẹ́ àgbà tó ti wà confirmed ó sọ fún òun ní bọ́bọ̀ sí wáyé òun lè bímọ máa wò owó obìnrin sì fẹ́ bímọ ọwá ní òun lọ fẹ́ fẹ́ ṣẹ̀ríà ní ọgbọ́dọ̀ fẹ́ tọ́lá òun kò fẹ́ bímọ nítorí pé ẹ padà tó kánà ni ẹlẹ́ẹ̀keje alátẹ̀kúnna ìdáwó amọ̀rọ́dún mọ́ọ̀díyà mọ́ọ̀lẹ́ka ẹni tó fẹ́fẹ́ ọgbọ́dọ̀ bí léèrè ṣé kò ní àwọn àrùn burúkú kan tí máa ràn bẹ́ẹ̀ láti inú ẹbí wọn àbí tó jẹ́ pé ara rẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé tí àrùn yìí tó bá bọ́ sára tiẹ̀ náà ìgbésí ayé rẹ̀ ní nítumọ̀ mọ́ lẹ́yìn ìnira lókùn táwọn fi lo ayé rẹ̀ gbogbo àwọn nǹkan téèyàn máa ń sọ téèyàn ṣe máa ń wádìí lọ́dọ̀ ọkùnrin téèyàn fẹ́ fẹ́ ni ìwọ arábìnrin tó túnṣe tó fẹ́ lẹ́yìn ìgbà tó ti rí gbogbo àwọn ìròyìn dáadáa yìí lára arákùnrin yìí nítorí kù òun náà ni pé kọ̀ wá ṣèwádìí ìpè sóore ń bẹ ń bẹ àbí òsóore ń bẹ níbo ló ti wá ṣèwádìí náà ó ṣèwádìí lọ́dọ̀ ẹni tó rí náà lọ́dọ̀ ẹni tó mọ tó pamọ́ wọ́n gba ilé aláàfáà kan lọ pọ́n lọ lè wádìí o wọ́n sì gba ọ̀dọ̀ bàbá ọlọ́pẹ̀lẹ̀ bàbá oní Ifá ipò ń lè wádìí àwọn èèyàn ò rí náà wọn ọmọ ti ń lọ o wọn ọmọ tó ti ṣẹlẹ̀ síwájú wọn ọmọ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ò sì mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run nìkan náà ni ọ wà darí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè kó ẹjọ́ rẹ̀ síwájú ọlọ́run ọlọ́run lè bọ́ lọ́run kọ́lọ́run bọ̀ ṣẹ̀ṣà ìwọ ti wo tí wọ́n fẹ́ lára arákùnrin ọ wá kú pé sóore ń bẹ ń bẹ fún ọ bí ò sóore fún ọ ọ wà lọ lè ṣe méjì rákà méjì yẹn ọkà fati ọkà sọ̀rọ̀ àti parẹ́ bákà tọmọ wa sálámà tán ọ wà pé ọlọ́run fi wọ ọlọ́run ọlọ́run ọba ọ̀wọ́ ọlọ́run ọba òyìn lágbára musa fún mi lágbára kó jẹ́ kí n lè ṣèyí tí dáadáa bá ń bẹ́ ń bẹ̀ fún mi mò ń béèrè ọlá lọ́wọ́ ọlọ́run ọba ọlá rẹ̀ ìwọlọ́ba tí ọmọ kọ kádàrà ìwọlọ́ba tó lágbára ìwọlọ́ba tó ma èmi ọmọ ìwọlọ́mọ tó pamọ́ tó bá dé pé ẹni yìí dáadáa ní ọba jẹ́ fún mi tó bá dé pé fífẹ́ ẹni yìí ọba jẹ́ oore fún mi láyé àti lọ́run jọ bọ́ sí tí ọba ní sóre ń bẹ̀ ọlọ́run lè jìnnà kọ́ wá pààrọ̀ yìí tó dáa jùlọ fún mi bọ́ba ti sọ yìí ni o ti gbọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ ẹni tí o lè yanjú ẹ̀ èèyàn nífẹ̀ẹ́rí kan lẹ́wọ́jú ọlọ́run kéèyàn ó béèrè ìmọ̀nà kọ́lọ́run tó wá darí yẹn ogbó àbí kọ́lọ́run tó wá síyàn lọ́nà ọlọ́run ọba ọba aláàánú ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan àní síyàn àwọn ọmọ wa wò ní síyàn o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.